Àjàyí orí adé mọ̀ ní Ṣèyí Ṣèyí nílẹ̀kẹ̀ Ògún ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀kẹ̀ Ògún tẹ́lẹ̀gbọ̀n ọkọ̀ ọmọdé lọ́wọ́ orí láwẹ̀ àwòwẹ́ ṣayé aláwẹ̀ àwẹ̀ kankan báwo ni Yorùbá ṣe dùn tó tó bá jẹ́ Màmá Jayé wà láyé kórínú ọlá inú ìdùnnú inú oríire tí Jayé wà lẹ́nu tó bá jẹ́ wà láyé ni ilé ayé ilẹ̀ bá ti máa jayé gẹ́gẹ́ bí orúkọ tẹ̀ sọ mí àmọ́ ẹ ti filẹ̀ ṣaṣọ bora wọ́n á fi fúláwà mo fi ránṣẹ́ sí i. Oh my God. Boss. Mommy boss boss boss ẹ ní láti take heart kò sẹ́ni tí lè máa ṣẹlẹ̀ sí tí ò ní dùn ah. àdúrà wa fún màmá kọ́lọ́n bá tẹ wọn on, fẹ́ rere. kọ́lọ́n ni gbogbo wa ìgbà tó bá òun ló máa mú wa lọ kọ́lọ́n jẹ́ kọ́ ẹ̀mí wa gùn ká lè ráyè tẹ́yìn wọn ṣe boss let's go please túnjí ìjọba mi fà wọn. kí ẹ jẹ́ ká lọ ilé fà wọn let's go let's go. Sorry. No problem. Thank you, guys. Let's go. Let's go. Let's go. Let's go. Let's go. Let's go. Let's go. Let's go. Let's go. tẹ́tí gbọ́rọ̀ mi o. ìyá tóbi jẹ lórí ọmọ òun lọ́pọ̀ jò ah, lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ wo gbà tó wálé ayé wo ohun tójú mi rí ọmọ mi o àfi kó tọ́jú mi o àfi kó tọ́jú mi o gbogbo abiyamọ tó ń gbọ́ mi tó ń wò mí níbi gbogbo ẹ tẹ́wọ́ àdúrà wípé èmi ni màá jèrè ọmọ mi. jayé ọlá jayé ọlá kákáwọ́ lẹ́rán nǹkan ṣòro ẹni ṣó dìgbà tí igi tó fẹ̀yìntì tó bá wú kò tó wà tó ṣe wò ó ká fi àkàbà ká fi ti àká ká wá máa ṣe lákàlàkà lórí àkàbà ká tó gun àga kò ní ka rírìn ọjà jẹ àfi ká ṣiṣẹ́ kárakára wò ó Jayọ̀lá tọ́jú ìyá ẹ gidigidi gan tó bá tọ́jú ìyá ẹ wàá jẹ́ ìyà láyé wàá tún jẹ lọ wò ó ṣó tí ìyá rẹ bá kó tó wá máa ṣẹ̀yẹ lẹ́yìn rẹ inú ẹ̀rù ní dùn sí ẹ kò ní dùn sí ẹ rárá rárá. má ṣàná yẹn ni. ẹ ti ń jáde àwọn wo ọlọ́ṣà ni ọ adẹ̀tí ìlú ìlú jáde náà. let your joy fill my heart. Take care, In your presence, Lord. There is fullness of joy. Oh, my heavenly Father, let your joy fill my heart. Oh, my heavenly Father, let your joy fill my heart. Sorrow is not my portion. I'm, I'm sir, sincerely speaking, mi ò ní two naira. hundred naira kan gbà yẹn. Eh, ok ẹ fún mi ní fifteen naira kí n kàn máa máa manage ẹ ṣé mo fẹ́ pa fún tí bá ní màá ti fún yín mi ò ní sà. fine eh, ah, boy like you kó má lè fún yẹn ní just fifteen naira ah, ó bọ̀ ọ́ ó yẹ kó ti parẹ́ dànù ni ó yẹ kó lọ kú dànù bó ṣe wáyé ni ò ní fífẹ́ lóye kó yẹn ti ah, ó bọ̀ ọ́. báyìí ní ìwé rìsíìtì owó tó kù lọ́wọ́ tí mo fẹ́ bọ́ pẹ̀lú pẹ̀lú. Pronto, Duda, minha influência. Precisava. É assim. Isso, não quero. ẹgbà máa tẹ bá ti dé ọ́fíìsì wa tó wà ní ìjẹun àlẹ́ ó bẹ́ẹ̀ ṣọ ní ìjẹun ṣe ìṣe mọ bẹ̀ tó kẹ́ ń fún wọn ní rìsíìtì tó máa kọ́ ọ̀jà yẹn fún ìwé ẹ̀kọ́. ẹ ṣe gan kò sí wàhálà tó onídọ̀ mi ìlú ọmọ nígbà bí mi jẹ wàá kékeré ní balance wa ẹ ṣe gan àbí kúkú wọlé kí n dúpẹ́ lọ́wọ́ ọ̀gá tó wọ́n ṣe fún wa ẹ ṣe ẹ ṣe ju tẹsẹ̀ patronize wa ẹ ṣe gan madam. ó dàbọ̀. It's a way. It's a way. You know, when people will find that sister thing, this is few minutes past eight. Eh? They can know be gbogbo ẹ̀ ṣe jẹ́ kí n tó kò lálé kí n tó gbé báyìí mo check dé ibì kan ní junction tó wà ní second junction tó gbé báyìí tó lórí chain ìjọ tó yọ lọ. ẹ wo ṣé ẹlẹ́yìn tẹ́jú wá ṣe ń sáwọn lọ́jọ́ yìí ó ti lù tóun sọ́fíìsì ní àárọ̀ yìí as early as seven oh five ló ti wà lọ́fíìsì. just like that but mo ti bá mo rí ọ̀gá last time tí mo wá nígbà wọ́n dẹ̀ ní kí wọ́n á rí zoom lè ní monday torí ẹ̀ ní ṣe wà níbàyè. in fact èmi kan bá níbi iṣẹ́ láàárọ̀ yìí mo yẹ báyìí sọ̀rọ̀ mo bá ní ó lè ti rìsọ́ọ̀tì ọ̀gá sọ pé ká kó wọlé sọ́fíìsì so kí ni mo fẹ́ ṣe. ẹ ti ń change sí mi ní ìsinmi sí ẹ wo time yìí náà this is five minutes past eight. mr jaye ọ̀rọ̀ ṣó rí bẹ́ẹ̀ yẹn ọ̀gá wa máa ń dì pẹ̀lú time ni tó bá ti sọ fún yín pé okay result to work well so so so time you have to be there before that time. Yeah ẹni ẹwẹ ni yìí sí ó ti débi bẹ̀rẹ̀ àṣẹ́dẹ̀ seven oh five èmi kan bá ní seven thirty ni so ẹ ṣe wọ́n bọ̀ ní passage, eight ẹ̀yin kan rí pé kò sí fault lọ́wọ́ anybody. àwọn ìfẹ́ sí ilé mi ìṣẹ̀lẹ̀ náà ní kẹ̀sì máa fi mí ẹ̀yin lẹ́ ṣọ́ náà bí mo ṣe wá sọ mi lẹ́tà sí ìgbà ẹ̀yin lẹ́ ṣọ́ náà bí mo ṣe wọ́n darí wọ́n náà náà àjọ automatically ti wọ̀ lára àwọn tó máa ṣiṣẹ́ ní kọ̀ǹpì but ẹ̀yin náà ní kẹ́ẹ̀tì bá mi ṣọ̀ náà bí mo ṣe máa ṣiṣẹ́ nígbà ìjọ ẹ má ní pé mi ò lè ṣiṣẹ́ nígbà ìgbàgbé ọlọ́run ẹ̀jọ̀ tó yọ lọ ọmọ bí mo ṣe fi lé sí. ṣé tó sẹ̀ kàn tí. ọlọ́run ẹ máa bẹ ẹ máa bẹ ń tẹ̀sẹ̀. ṣé mo pé eh, èmi kọ́ ni md iléeṣẹ́ tí mo bá tẹ́ sọ fún mi pé kì í ṣe ìgbà ṣe tàbí mi ṣáà ní máa fi sálárì mi oh, sanwó sálárì yìí kò possible now. Eh, ẹ mọ̀ kó tó ṣe ẹ ṣáà mọ̀ pé iṣẹ́ yìí kọ̀ọ̀kan ni mo ṣe èmi náà ní àwọn dá tins náà pé mi náà ṣe àwọn tí mo máa ń gbọ́jà fún pẹ́lẹ́ mi náà dé máa bá mi pọ̀ àgbàràjọ ń jù síra wa wọ́n bá mi pọ̀ so màá bá yín discuss it. ṣe ilé ìpè ṣe ilé ìpè ṣe ilé ìpè mi mi ò kọ ìgbà wo ni mo fẹ́ dúpẹ́ ìdá kí ni mo fẹ́ jẹ́ lé àkójúṣe mọ́mì ìgbé náà kí ni mo fẹ́ fún mọ́mì ẹ́ owó tí mo fi wọ mọ́tò dé ọ̀nà ìgbà nìkan ni na ẹ jẹ́ kí n máa ń discuss pẹ̀lú mr amina bóyá wọ́n lè gbà pé wọ́n lè be in assistance wọ́n lè ràn wá lọ́wọ́ tẹ̀ lè fi ríṣẹ́. kí lè fẹ́ ṣe ẹ fẹ́ sùn síbẹ̀ á pé tàfẹ́ dìde nísìkẹ́ máa lọ ní máa wọ̀ ọmọ yìí lọ́wọ́ nísìkẹ́ ẹ máa bẹ́ẹ̀ mi ò mọ̀ yín rí ni ẹ fẹ́ ṣe kí ni. mo ní mo rìn láti ilé bí wọ́n fọ yín kù lórí tí ìjọba wà lọ́wọ́ ẹ wò ọ̀kadà ni mo kù láti lè. tó kọ́ bá bá yín jẹ́ wá bẹ́ẹ̀ ẹ̀ ní láìka ara yín ara ẹ̀ máa rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ bíbá kí lè mí by that.

àwa sọ́jà kékeré àwa ń kí ilẹ̀ àti ilẹ̀ d'Amẹ́ríkà ìdí lọ́dẹ London àwa sọ́jà kékeré kúbùdù. ní kìwé wọn bí tó ọ̀gùtọ̀ ìgbè ní ọ̀dà lọ́la kọ yá ni tó bá ti wá lọ́wọ́ bá ní sílẹ̀ sọlẹ̀ sọlẹ̀ gbígbé sílẹ̀ sílẹ̀. ìpín mi kọ́ ni sọ́fà ooo ìpín mi kọ́ ni sọ́fà ooo ìpín mi kọ́ wípé kí n má lówó ìpín mi kọ́ wípé kí n má rógolo ṣé bí wọ́n la ṣẹ̀dá tó dá mi lọ́kùnrin ìpín mi kọ́ ní sọ́fà o ìpín mi kọ́ ní sọ́fà o ìpín mi kọ́ ní sọ́fà o ìpín mi kọ́ wípé kí n má lówó ìpín mi kọ́ wípé kí n má rógòlò ṣé bí wọ́n la ṣẹ̀dá tó dá mi lọ́kùnrin ìpín mi kọ́ ní sọ́fà o. ọmọ mi yé ọmọ mi yé. jìyà lórí ọmọ ó jìyà títí títí ó gbàwẹ̀ títí títí ó lè dá ọkọ mi. ẹ kúlẹ̀ mọ́. ó ti dé. ẹ káàbọ̀ kó àtàrà bí o níbi tó lọ. àlàáfíà ni ẹ má mi kí lẹ ń ṣe ní ìta ń bíbà yìí ṣe bínú ilé yẹ kẹ jókòó sí tátẹ jókòó sí atẹ́gùn pọ̀ jù kó má rọ̀ sí láyà. Àjàyí náà ti mọ̀ kì í ṣe ìkókó akẹ́gùn bá pọ̀ jù fún mi mo máa sọ wo ìṣòro fara mi ò gbóná bẹ́ẹ̀ ni ibẹ̀ tuntun Àjàyí owó gbogbo tí mo fẹ́ bẹ̀rẹ̀ kan ní èrò sí torí ẹ̀ mo fi sọ pé káwọn ará lẹ́gbẹ̀ẹ́ kan wá mú mi jókòó síta kí n máa gbatẹ́gùn kó má tún jẹ́ ìrìn nìkan ni màá kàn dá wà mí dé máa lò wórówóró ṣé mọ́mi Yétúndé tí mo ní kán yá mi lówó kán bá mi rògùn fún pé tí bá dé máa wá bí máa ṣe ìdápadà fún ṣé ìhàn rògùn fún mi máa ń lọ. ìfẹ́ yàrá gan lọ́wọ́ àmọ́ nígbà tí mo rán létí oró náà ni mo bẹ̀ tó mú un bẹ̀rẹ̀ síta ó ní òbówó tó wà lọ́wọ́ òun ó ní làwọn ọmọ òun mú lọ sí skul ṣé kí wọ́n á nítorí tètè mi ọmọ ẹ̀ má lọ lé ìlú sí wàhálà tí mi ò bá wọ̀ èmi á mọ bí màá ṣe jáde nísìnyí lọ gẹ́ẹ̀tù fún iṣẹ́ gbọ̀mọ̀ ẹ jẹ́ ká wọlé. bámi ẹ̀ mògì yìí ayé ojú ipa mi ò kálébí ipa mi ló yẹ kó mọ̀ pé máa ti mú. ẹ ẹ dẹ̀ gbìyànjú kẹtì ẹ̀ mú díẹ̀ ẹ jẹ́ ká wọlé ẹ jẹ́ ká wọlé. máa gbọ́ ṣọlá tẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń gbá ìgbà tí bá ti change aṣọ tó wà lọ́wọ́ màá lọ bá yín gẹ̀ẹ́tì òkun yẹn màá wá bí màá ṣe gẹ̀ẹ́tì ìṣẹ́ ìwọ́n ṣe o ọmọ olóòfò jà ọmọ akitì In your presence, Lord. there is fullness of joy. Oh, my heavenly Father, let your joy fill my heart. Oh, my heavenly Father, let your joy fill my heart. Sorrow is not my portion. Darkness is not my portion. Bí a bá pọ́lápọ̀ jù, ó lè mú ní kúkú àìtọ́jọ́. King of kings, unchangeable Lord, let your joy fill my heart. dàrú ni èwo ni dáàbò lórí bù. mo ojo ní ẹ o. ẹ̀yin lè sọ̀rọ̀ báyìí mo rò pé mo tún ti fi pọ̀ lókì ni sórí ẹ̀yin gan ti yàtọ̀ gan nígbà táwọn skul ẹ rí báyìí <laughs> ẹwọ ilé ayé ilé asán ni ìbẹ̀rù ló jẹ́ kí èmi náà gbé bọ́dì mi. tó irú ìṣòro wa ló lè mú ẹ tó fi tá a fi hàn títí títí títí mo tún ṣẹ́wọ́ sí kejì mi pé ah jayé ló ń lọ ẹ̀ jayé àwa ti ń dìyàn láàrin ara pé ìwọ ni ìwọ kọ́ kò sí kó jẹ́ ọdún mẹ́wàá twenty years sì sìn kí n rí ẹ mi gbúdọ̀ má da ẹ mọ̀ wọ́n á pè é títí tí ròrùn wo ló lè ṣẹlẹ̀ tó fi ń ronú lójú títì yẹn kí ló dé tó tó bẹ́ẹ̀ ni. nǹkan ṣe mí ọ̀rẹ́ o ní tó ń ṣe mí tẹ mẹ́nu bà yẹn tí n bá ní kémi náà tẹnu bọ̀ ó máa àmọ́ ẹ jẹ́ kí n kàn sọ fún yín ìyá Jayé mọ̀mísìmì ó rẹ̀ gidigidi gan so ilé náà dẹ̀ wà ìrònú tí màá rà fún wọn tó rán nídìí oògùn ìrònú owó oògùn yẹn òun ni mò ń bá kiri street tí mo fi actually mi ò really ní destination mi ò dẹ̀ lẹ́ni tí mo fẹ́ lọ bá pé ẹ̀yin ni mo fẹ́ kẹ́ fún mi lówó tí mo ní mo ṣàkàn rìn kiri ni pé bóyá màá rà láàánú òun ló gbé mi dé rí àti ẹ ti gbé mi. èlò lowó sọ̀rọ̀ owó oògùn mama jaye um, owó oògùn tó ń kọ fún wa ó jẹ́ two thousand five hundred so wọ́n ní tó bá tiẹ̀ lò yẹn bóyá ara wọn á yá díẹ̀ owó yẹn ni mò ń wá kiri. torí two thousand five òun ló ṣe ń ronú jaye. Ah, àti mi ò ní ẹni tí mo máa lọ bá pípọ̀ fún mi lówó ẹni tí ó dẹ̀ ẹni tó fúyẹ́ ò gbọ́dọ̀ sọ pé òun wú o mi ò ní nǹkan kan mi ò lẹ́ni tí mo lè lọ bá ni mo ṣe ń bóyá màá rà láàánú. first and foremost owó yẹn peanut lówó yẹn nǹkan kékeré ni gbogbo yẹn bó ṣe mọ nǹkan ibi ìbàyí làwa ti máa ṣe fàájì wa jẹ́ ká kọ́kọ́ ṣe fàájì ìwọ kan gbà pé ìṣòro ẹ níbi tó dé ó ti di pẹ̀tẹ́lẹ̀ ah, ó tọrọ mú sọ fún un. kéré àjáyé sọ bá máa ṣàwọn nǹkan ẹ ah, ah, bá máa èmi ò mú nǹkan kan ó máa mú mú nǹkan ẹ jẹ́ kí n lọ rí ajá yìí. ara òun ó yẹ kéré wàá gbà bíbá ẹsẹ̀. ẹ orí ẹ ọbẹ sáré má sáré má bọ mo rí ẹ má bọ ara rẹ. mo sá fẹ́ kí dáadáa oríjú rẹ̀ àbí ẹgbẹ́ tó sá. bíbélì sọ pé ẹlẹ́ṣẹ̀ yóò sá nígbà tí ẹnikẹ́ni ò lé ṣùgbọ́n àwa tá a jí olódodo aláyà bí kìnìún ò ń dọ́ọ̀jì mi bí bá dó síbi kan àgbẹ̀yìn bí mo wà bí kan àgbáwájú òògá rẹ̀ ká pàdé àbí ó sọ èmi àti ẹbí ọ̀sán àti alẹ́ àbí ata àtọ́jú tá a ríra mọ̀mọ́ tó ń jẹ́ kó sá torí owó ní tẹ̀tẹ̀ ní abẹ́ ọ̀kan ó lọ dá. ẹ̀yin ọ̀dọ́ ah! ẹ ṣe sá. gbogbo ti wọ àti màmá ẹ jẹ olùdá fún yín. dáadé ẹ ṣeun gidi gọ́dà inú yín á dùn gọ́dà o inú mi dùn gọ́dà dè má lè jíṣẹ́ yín fún wọn mi gbogbo tẹ gbójúlé kò tó wó lágbára ọ̀nà ẹ ṣeun gidi gan ọwọ́ yín á máa rò pé wàrà fà ná o mọ kánú ayé ẹ ṣeun gidi gọ́dà. sori kí lè wednesday àbí thursday friday saturday sunday ọjọ́ márùn-ún tí mo bá padà báwo àtìlẹ́ ẹnu ilé ní ọjọ́ Monday tí bá padà báwo àtìlẹ́ ẹnu ilé ọjọ́ Monday wà á dá mi mọ̀ bí ìran wà á wọ́ mi clearly nígbà tó wọ tẹlifíṣàn mi máa wò mí. dáàdi ẹ jọ ẹ jọ ẹ lẹ ti fún owó yẹn lẹ fún wa. ọ̀dẹ́ tó jọ torí ọlá ń gbọ́dá fẹ́ kẹrù lọ́dún ọlá ẹ jẹ mọ mọ́ mi. yọ kọ́ndíṣàn wo ló wọ́n tẹ́lẹ̀ wá kọ́ndíṣàn wo ló wọ́n tẹ́lẹ̀ wá. mo wà ókè torí ẹ fọ́ ojú ìbọn wọ́n tẹ́lẹ̀ ti fọ́. Oh, ṣé wọn kọkàn ṣáà tèmi. màmá ẹ fọ lójú àbí ibo ni màmá tèmi ti fọ fọ wájú mi kò fọ lójú àtọ mo ti sọ fún àtọ ìwọ jẹ tẹkọtù kaba ìjọ mọ́ndé ọkọ pé sinna wà mẹ́ta báyìí bẹ́ẹ̀. mo tiẹ̀ bí o bá mi rí nítorí ẹ jẹ́ mọ̀ kó ń bá mi rí. bàbá mi pe jacob wà kó lọ sí mi. jáde ẹ ṣàánú mi torí ọ. kẹ́ ẹ bá fọwọ́ bá fẹ́ẹ́ rówó nígbà. ẹ fowó sẹ́ni yíyá tó fọ́ lójú ẹ̀ kankan màtíríà ni ẹ máa ń tọrọ bára lójú kò sí tọ́ka ẹ má pa ten thousand àwọn ẹ̀tọ́ lọ́tọ́ láàmú lójú láàrin mo ìlú ojú tiẹ̀ o lè mú yẹn lọ́tọ̀ owó kẹsàn-án owó lé tèmi màá ní fọ́ lójú owó ìbúlẹ̀ bàtẹ́ ìbúlẹ̀ bàtẹ́ mi ti fọ́ ibi tí mo fọ́ gbogbo ara mi. ọ oh. Dayọ̀. Good day, sir. Dayọ̀ báwo. Fine sir. àwọn Stephen Carport wọ́n ti pè pé ọjà yẹn ti rẹ́dí wọ́n dẹ̀ mọ́tò yẹn ah that's good um, actually no èmi náà ti bá CEO wọn sọ̀rọ̀ that is Mr. Larry Sofolowe wọ́n dẹ̀ ti ní àwọn wà ní meeting pé táwọn bá ṣe tán àwọn máa get back sí mi um, nevertheless ṣé ẹ ti arrange bí tọ́jà ẹ̀ máa pèsè. no sir ẹ ní àwọn kan bọ̀ wá kó nínú àwọn mọ́tò tó wà ń sàlẹ̀ yín sir. oh that's true that's true um, ìwọ máa lọ don't worry i will call them i will kó àwọn mọ́tò yẹn kúrò. okay, okay. Dayo. Yes, sir. Okay, that's fine. Um, E350 yeah, that's for At the element yeah, a driver ẹ sita, síta, kò park ẹ Corolla Sport yeah, at the Camry yeah, a move ẹ wá at the Mọ́sù yìí, ẹ jẹ́ kó wá sẹ́yìn. So tí wọ́n bá kó àwọn mọ́tò yẹn dé, á park ẹ sí níwájú bẹ́ẹ̀. Okay, sir. Moto wo ni mo ní kó E350 yeah, at the element yeah sir. Nice one, do that right now. Okay, sir. obìnrin mi kọ́ ní sọ́fà o. wáì tí ò lè rí bẹ́ẹ̀ wáì tí ò lè rí bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni mo ra nǹkan fún màmí. àwa láyé ọ̀dọ̀ ìgbéyàn ní jayé. jayé ṣe bí wọn la ṣẹ̀dá tó dá mi lọ́kùnrin. jayé ọlá. ayé wípé ti wá jẹ báyìí ẹ̀wọ̀ ti sú mi jáde. ìpín mi kọ́ ni sọ́fà o ìpín mi kọ́ ni sọ́fà o. kò sówó kò sí ìgbọ́gọ̀. ìpín mi kọ́ wípé kí n má lówó. ìtàgbà níbò wá. ìpín mi kọ́ wípé kí n má rókòlò ṣé bí wọ́n la ṣẹ̀dá tó dá mi lọ́kùnrin ìpín mi kọ́ ní sọ́fà o. Jàyé Jàyé. Ah! ọmọ mi yẹ ah! ọmọ mi yẹ ah, ọmọ mi yẹ ọmọ mi yẹ mami kíkí lẹ̀ ń wá mami kí ló ṣẹlẹ̀ mami ẹ dìde mami ẹ dìde èmi ni jayé mi kí lẹ̀ ń wá mami kí lẹ̀ ń wá ẹ bá ti kú nílẹ̀ mami ẹ nílẹ̀. mo ṣàkóso tó ṣàdásọ gbogbo ọ̀rọ̀ kí lẹ́ ń pè é mami kí lẹ́ ṣe ó máa ń ké mi ò ké mami mi ò ké ẹ wò ṣé bí mo ṣe bẹ́ẹ̀ ṣe wà iṣó tẹ̀ ń lọ́rùn ni màmí ẹ wo bá ṣe jó wà kò tẹ́mi lọ́rùn ìyẹn ní ìtìpọ̀ jù máa ń mi. ibi tó bá wà ló ń ìyá ṣé nígbà tó bá fún òun ṣe rẹ lóṣù nígbà ni wọn fẹ́ tọ́jú rẹ. màá tọ́jú ní lágbára Ọlọ́run àgbọ́dọ̀ wà wọ́rọ̀ kó fi ṣàjà ni màá rí i. màá lè jẹ́ ká wọlé ẹ̀. ojú ayé. ọmọ mi yé ọmọ mi yé ọmọ mi yé ọmọ mi yé ẹ wá bí a mọ̀ ẹ wá bí a mọ̀ bó ṣe ń jìyà lórí ọmọ ó jìyà títí títí ó gbàwẹ̀ títí títí kó lè dá fún ọmọ ni. Hey, Bridgewater àti bàbá ẹ̀yin ẹgbẹ́ ká ṣe ajé fún ọkùnrin bẹ́ẹ̀ ni èmi ọ̀pọ̀ ẹ̀yin lẹ́mọ̀. bàbá ẹ̀yin ọ̀rẹ́ wa tá a jọ bẹ̀rẹ̀ láti kékeré ni àdèmọ́ amọ̀lé amọ̀ta àjọ lọ ní ìwé kan náà gan ni torí ẹ̀ náà la ṣe wò pé káwa náà mú débi táwa náà ti ta ti ṣáṣẹ́ àbí. wọ́n sì ti ṣe tán bẹ́ẹ̀ ni bàbá. ó ṣe tán bàbá ó ṣe tán. ó ṣe pé àwọn ṣe àwọn kì í ṣe bẹ́ẹ̀ náà láti kí o fi ṣe ìbàjá bá a ṣe àkọ́kọ́ ìyẹ̀wò náà. ìdí rẹ̀ ló tí mo fi kọ́ gbogbo wá sílé agbára sọ àkọ́kọ́ ìyẹ̀wò kàmọ́ tó ń bá wa. Thank you jẹ ayé náà wọ́n sì fẹ́ jẹ ayé náà. Kòmí, mo dúró yìí. Bẹ́ẹ̀ ni wọlé. Ìrora kéèmù ti ń bẹ ń bẹ̀ wọ́n. Ọ wà gbé dání bẹ́ẹ̀. Ọ gbé arógẹ́ agbàgẹ́ ọlọ́gùn olùgá ọlọ́gùn olùgó adégúnlé. ó ti ń gbóná ó ti ń gbóná o bàbá ó ti ń gbóná mi ò lè mú ọ̀nà àwọn ọmọ náà ẹ̀yẹ ẹ̀yẹ ó ń gbóná. bílẹ̀ yẹ yẹ. gbóná bàbá. ń bọ̀ ẹ ti dé ní. ẹ ẹ èjì yóò là ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ní ohun tó ṣẹlẹ̀. bàbá ó rí bákan lójú tèmi náà bàbá irú eléyìí ò rí o. àbí òbí bí tí wò ó kéré mọ́ bẹ́ẹ̀ ọ̀la yé kọ́kọ̀lá. ẹ bàbá mo fi àwọn bàbá yín àti ìyá yín mo fi bẹ̀ yín ẹ bá mi bẹ̀ wọ́n kán síjú àánú èmi náà èmi náà fẹ́ wọṣọ ọ̀la. bàbá pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ kí lè rò pé ẹ̀mí ṣe fún wa torí pé ọ̀rẹ́ wa yìí afẹ́kọ́ dàbí àwa náà láwùjọ ni torí ẹ̀ la ṣe mú dé bíbá mo dẹ̀ mọ̀ pé bàbá ẹ̀ mú forí. ẹ ò gbọ́n torí ó ní gbé torí àwọn bàbá mi àwọn bàbá mi lọ́rọ̀ oúnjẹ. àjọ ló ti ń pé owó wọn ò sí lọ́dọ̀ rẹ̀ rárá. bàbá ẹ̀yin lẹ mọ àyín lẹ mọ àyín mo dẹ̀ mọ̀ pé ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè ṣe tó bá pọ̀ kẹ́ tó bá pọnlẹ̀ bàbá ó níbi tán ó níbi tẹ̀ lè gbé sí bàbá ìjọ ẹ ṣàánú wa ìjọ. ọ̀rọ̀ ẹ yé mi ìwọ náà ti súnmọ́ àgbà ohun tó ń fi yé mi pé ká pawọ́ dà ká táwọn ṣe. àti pawọ́ dà táwọn ṣe kọ́ lóde à bí ò ṣe pé ṣé ó lè ṣe ohun tá a bá ní ọ̀ṣẹ̀ ìṣẹ̀dá ní. ó máa lè ṣe bàbá ó ti dé bíbá náà. Ah, ọmọkùnrin lòun náà bàbá. ṣé ọkùnrin tọrọ bá rí báyìí. o ní ewu ṣe tá a kì fún òun èèyàn tó bá ti ṣe tán nìyí. ìyá tó bí ọ sáyé kọ́. mo ní ìyá ó ní ìyá jayé ó ní ìyá mo ní ìyá ó ní ìyá. ìyá jayé wà. ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀. Ah, ẹ ṣe bàbá ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀. Hmm. ṣọwárí ìyá jayé wò. Hmm. Hmm ó là á lò fún tutù owó ìyá jayé. ìyá tèmi. kí ló dé. padà wá padà wá padà wá padà wá. ẹ gbọ́ ẹ gbọ́ mo rí tẹ́ ẹ gbà bẹ́ẹ̀. má dọ̀ tọ́kọ̀lá mo ránṣẹ́ ni o mo ránṣẹ́ ni o dasọ. one one thousand fọmọ ẹlẹ́bẹ̀. five thousand mo fún one one thousand márùn mo fún o. láìláì ọdẹ tẹ n bọ owó ju bẹ́ẹ̀ lọ five thousand ẹ lẹbọn ọmọ yẹn. ẹjọ́ kí ni yẹn ní í ṣe pẹ̀lú tiẹ̀ kí ló kí ni tiẹ̀ pẹ̀lú owó ilé báyìí. mo fún yẹn five thousand kọ́ńtà bá mi rà nǹkan ó pariwo kí ni tiẹ̀ báyìí. ẹjọ́ kí ni òní tó torí ẹ̀gbọ́n kí ni òní tó torí ọ̀dàlẹ̀ lẹ́yìn náà ọ̀dàlẹ̀ lẹ́yìn náà ẹ̀ mọ bẹ́ẹ̀ tí mo ti ń pààrà ní ibi báyìí tí mo ti ń pààrà torí ọ̀nàrí twenty thousand naira lórí property tó jẹ́ tiwa tó jẹ́ pé ẹ̀yin lẹ́ ń. bẹ́ẹ̀ wà ní ìjàdí. kẹ́ǹgbà settlement rate kẹ́ǹgbà commission ẹjọ́ ṣe é fẹ́ tó kú yà wá sí i ẹ bẹ́ẹ̀ ra kọ́sí yàwó àdẹ̀ ní kọ́sí sí yàwó aṣọ lásán aṣọ ara mi tàbí sí yàwó a máa da ibi. oúnjẹ mo lọ́jà oúnjẹ ní gbogbo bí farabalẹ̀ gbogbo ọ̀ tó wà nílé pátá kò sẹ́ni tó sanwó. ariwo ṣe pọ̀ fún ẹ báyìí kò sẹ́ni tó lọ́ọ́ béèrè fúnra rẹ tí wọ́n bá ti fún mi lówó lẹ́sẹ̀kẹsẹ̀ ni màá fún kálukú mi jẹ. gbogbo ẹ̀ mo ti gbọ́ mò ń wá bí lẹ́yìn mò ń wá bí lẹ́yìn wọ́n sanwó lé asat wẹ́n dìú. yẹ́ ẹ̀ mo yẹ yàrá tó wà mí ṣé ìgbà tẹ́ ẹ tún gbà wọ́n wá bàbá ìlànà kẹ́ máa gbà pàrọ̀ mẹ́ta tí tí tí tí tí tí tí tí tí tí tí tí tí tí ẹgbà ẹgbà tó ṣe o kó má bàa dibi sọ̀rùn mẹ́ta tó mẹ́nìyàn sùn sùn gbalaja kò sùn káàkà kò fẹ̀gbẹ́ sùn. ó sì dàyà délẹ̀ sùn orí pé jẹ́tù mo lò mo sọ wà ó mọ̀ kúrú dá lára ni ìwọ olówó òwò àwọn mi òwò lọ́wọ́ òwò àdìgbò ilẹ̀ sọlẹ̀ gbalẹ̀ ilẹ̀ sọlẹ̀ gbalẹ̀. ṣé dìgbà tí igi tó fẹ̀yìntì tó bá wú kò tó wà lóṣà wo ká fi àkàbà ká fi ti àkàbà ká wá máa ṣe lákàlàkà lórí àkàbà ká tó gbà ká kò ní ka ọjà jẹ ká ṣiṣẹ́ kárakára wò ó jayọlá tọ́jú ìyá gidigidi gan tó bá tọ́jú ìyá wàá jẹ ìyá láyé wàá tún jẹ lọ wò ó ṣó tí ìyá rẹ bá kú kó tó wá máa ṣẹ̀yẹ lẹ́yìn rẹ inú ẹ̀rọ ní dùn sí ọ kò ní dùn sí ẹ rárá. àjọ̀lú ti ń pé owó wọn ò sí lọ́dọ̀ rẹ̀ rárá. ẹ̀yin lẹ mọ àyínnìkè lẹ mọ àyínnìkè mo dẹ̀ mọ̀ pé ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè ṣe tó bá pọ̀kẹ́ tó bá pọn lè bàbá ó níbi tá ó níbi tẹ̀ lè gbé sí bàbá ìjọ ẹ ṣàánú wa ìjọ. ìyá tó bí ọ sáyé kan. mo ní ìyá ìyá jayé. o ní ìyá ìyá. ó ní ìyá. ìyá jayé wà. ẹ ṣe bàbá ó yẹ kó ẹ ṣe bàbá. ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ṣọ wá rí yàjà yìí mọ̀ wọn là á lò fún tutù owó ẹ̀. ìyàjà yìí. ìyá tèmi. sùn gbalaja kò sùn káàkà kò fẹ̀gbẹ́ sùn kò sì dàyà délẹ̀ sùn rògbò tó ṣe o kó má bàa dẹ̀bi. a ní kò rògbò tó ṣe o kó má bàa tí ká bá mọ̀ bẹ́ẹ̀ ah, Ibrahim jẹ bàbá lọ́jà kí nǹkan ọlọ́kọ̀ ṣàkóso ọ̀rẹ́ mi àbíta tó jẹ́ bàbá lọ́jà ìṣá. àjọyọ̀ bàbá jọyọ̀ jọyọ̀ ìhò ẹ̀jẹ̀ yọ̀ kúlẹ̀ jọyọ̀ jọyọ̀. bàbá jọyọ̀ jọyọ̀ bàbá jọyọ̀ jọyọ̀. lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ wo pàtó wálé ayé wo tó ọmọ mi ó kì í ṣe gbé olú máa jí ọmọ tí ó ti kú ẹ bá ní tó ṣe òdùn òdùn ẹ kó náà pa tiẹ̀ báyẹ kó ṣe òwò yìí ah, ọba yìí pé ní bàjẹ́ gidi nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ ayá mi wàá ṣe sùúrù nínú torí ọmọ tó bá máa sin ni kò ní tójú ẹni kú. ó ti bọ́ ṣe sùúrù. dádì dádì dádì ẹ̀yin náà gbúwe tẹ́ ẹ pa ọba tó bá máa ṣe ní kò ní tójú tí ó yẹ kó jẹ́ mi dádì tí ó yẹ kó jẹ́ mi ta ni mo ṣe tí ó yẹ kó jẹ́ mi dádì ta ni mo ṣe. Ah, bọ̀dá mi bọ̀dá mi ẹ má máa ṣàgbà bí èwe ẹ ọmọdé ń fa yèmí o àdónà mi ò láìkí ẹ yóò tí bàbá tí dáàdì sọ dáàdì sọ wípé ọmọ tó bá máa sin ni oníkú lójú ẹni mo lè fi jẹ́ kí n kọ́kọ́ yé yín pé gbogbo tó náà bá ṣe kò lè ṣe kó má fà yọ. àbúrò ah, mi àbúrò eh. mi ṣáàjọ ọpẹ lele ṣáàjọ ọpẹ lele eh, ṣáàjọ ọpẹ lele ẹjọ ọpẹ kọ lele ìjẹ ni mo tún ṣe nínú ni mo náà bá bó ti pè mí. ìgbà tó máa pè mí sí oníbọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi lórí ọmọ kìíní ọmọ kejì ọmọ kẹta èwo ló forúkọ titi títí dórí ẹlẹ́ẹ̀karùn-ún èwo ló forúkọ ẹgbẹ̀yìn àwọn ọmọ yẹn àwọn ọmọ ìwọ wá sọ báyìí ọpẹ́ tó bá ní bàbá àbèjì bàbá àbèjì bàbá àbèjì ni wọ́n pè mí ṣébi wà ní ẹgbẹ́ ẹni tí mo fi ju ẹ lọ kì ṣe kékeré náà. mi ẹjọ ni mo bá nọrọ ẹ bá mi bí ni tó bá jẹ́ pé ògùn ní kọ́ ló ń bá mi ṣe ìkúnlẹ̀ yìí pọ̀ ẹni sọ ní ìlú bàbá ọkọ mi ẹ̀ ń dàpọ̀ ẹlẹ́yìn kan ọ̀rẹ́ mi. mi ah! mo mọ̀ pé ètò ìdá máa ṣe má fẹ́ kó ṣe wá ilé ṣe. ọ̀rẹ́ mi wọn náà mọ̀ kò sí kò tó ṣẹlẹ̀ ní gbogbo tó ṣẹlẹ̀ sí mi. má fẹ́ kó ṣe wá ilé ṣe ó ti tó. ọ̀dà mo ti gbọ́ pé mi ká dára. Goriola <clears throat> ṣé sùúrù yẹn sunkún mọ́ wo aya mi ṣe sùúrù yé sùkùn kùn lórí. àmì sùkùn. aláàtìṣe ló máa ti ṣe ààrẹ àwa náà máa jáde a máa tọwọ́ lébọ̀ ibi tá a bá gbọ́rọ̀ náà bá kó máa retí mi rọ̀yìn. ọ̀dọ̀ ọ̀gbọ́lá tó fẹ́ gbé gbà lórí ilé ìlú ọ̀dọ̀ ọ̀gbọ́lá tó fẹ́ gbélé gbà. ọ̀dọ̀ ṣe ìyanu. dáàdi ọ̀dọ̀ ọ̀gbọ́lá fẹ́ gbélé gbà. ọ̀dọ̀ ṣe ìyanu. ọmọ mi yẹ́ ọmọ mi ẹ́ ọmọ mi ẹ́ ọmọ mi ẹ́ ẹ wá bí a mọ́ ẹ wá bí a mọ́ bó ṣe ń jìyà lórí ọmọ ó jìyà títí títí ìyàwó mi bímọ. ìyàwó mi bímọ. ọ̀bọ̀ náà máa bá wọn dá sí i ọlọ́run ní ṣe lè láti kọ́ ọmọ fún wọn. Jaiye, kí ló dé ní bòlò lọ? Ẹnìkan ló ń ṣe àwọn àṣìlè oníkèéfì náà. Ta ni? ẹni wo ló ń ṣẹ́wọ́ sí ẹ bá sí níjà rẹ̀ kó bá mi fún ọ̀dẹ̀ ṣẹ́wọ́. àwọn eléyìí ẹgbẹ́ jayé ti ń pè é. bẹ́ẹ̀ ni. wọ́n ṣe kí ni. wọ́n ti ń pè é. Ah, ẹ̀yin bá bá sì wá ní òsínlẹ̀ yìí tí rí àjò tí bàbá rìn ó sì gbà wọ́n tó sùn kan ah, wọ́n tó dé. oṣù kan. bẹ́ẹ̀ni. ìkún ní ọjọ́ kú. ẹ ṣàánú mi ayé kò tó ẹ ṣàánú mi ẹ má jẹ́ fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún ọmọ ẹ bá fún àwọn akọ́ṣẹ́ sí kí ló bá tó dé ẹ dákun. ẹ̀yin ìyá ìdáyé ìdáhùnsẹ̀ ni pé a ń pèsè abọ́ ọ̀pẹ́yà lẹ́ẹ̀bọ̀ kàǹkà tí ń kagún láyà ilé àfigbẹ́mi rẹ̀ rò ẹ̀yin àmọ́ bàbá wa lé tutù kan dára tó ṣe lẹ́yìn rẹ̀ yìí nígbà tí bàbá wa dé ọ̀gá yìí. ẹ bá mi ṣe ẹ dákun kí ló máa ná mi kí ni gbọ́dọ̀ ẹ. yóò ná wa ní. ọ̀sán pé gọ́rígọ́rí àwọn olúmọ̀kí àjíjì dòdòdò awú ọ̀ràn nífẹ̀ẹ́ díẹ̀ fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tó gbẹ́bọ lọ́sàn-án jẹ́jẹ́ wọ́n lẹ́bàá kí ló gbé ó lóun gbẹ́bọ èsì torí kíkú èsì ọmọ bá pọ̀ òun ǹjẹ́ ikú èsì ò ní pọnjẹ yé mọ́lẹ̀ ní o ẹ̀yin tó láyé ẹ bu èsì rẹ̀ la gbé torí ìjáyé kíjẹ yóò má bàa kúkú èsì lọ́wọ́ àwọn ẹlẹ́rìí ọmọ ẹlẹ́rìí ọmọ o ẹ pẹ̀yìndà ẹ pẹ̀yìndà ẹ pẹ̀yìndà nítorí ọ̀run ni kú lọ ìtàdógún ni wọ́n ń nájà lẹ́rùn èṣù lọ sára yòókù kí wọ́n tó máa ń ná tiwọn nísán ńlọ́dúnfà mú wọ́wọ́ ìrànwọ́ ọ̀dọ́ lọ́rọ̀ dúró ǹjẹ́ kí ló lànà fún wọ́wọ́ rìn orí wọ́wọ́ lànà fún wọ́wọ́ rìn orí wọ́wọ́ ẹ̀yìn ajáyé orí rí ó sìn ọ lọ yóò sìn ọ bọ̀ ń gbà ẹrù rẹ̀ ó di ìdí agbo ọ̀gẹ̀dẹ̀ kó gbé sídìí ọ̀gẹ̀dẹ̀ ńbẹ̀ ẹbọ tó fẹ́ fi ṣègbéyà láàrin jayé àtàwọn ẹlẹgbẹ́ rẹ nu àwọn tó la yóò jẹ́ ọgbà ẹbọ òfin ètùtù ọgbà yóò jìjà lè di ọrùn gbòrògbòrò oríire ó sì hàn yóò sì hàn bọ̀. arúgbọ́dá gbà ọmọ mi tẹ́tí gbọ́rọ̀ mi o ìyá tóbi jẹ lórí ọmọ òun ló pọ̀ ah, lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ wo gbà tó wálé ayé ohun tó tù mí rí ọmọ mi o àbí kò tọ́jú mi o kó má kí má sọkúlẹ̀ ọmọ àbí kò tọ́jú tó ń dìbò orúkọ tó ń jẹ́ kó ojú ìjà yẹ kó jẹ́ pé èmi ni máa jèrè ah, ah, ọmọ mi ọmọ mi yẹ. ọ̀gá yín wọn náà fún wọn lójijì kò gbọ́dọ̀ sọ fún un ìyá òbí òkè kékeré lórí ọmọ tí wọ́n bá dẹ̀ ń sọ̀rọ̀ wípé kí abiyamọ jìyà ó jìyà púpọ̀ lórí ẹ̀rọ mo jẹ ìyà gidi gan-an lórí ẹ̀ ìyá kékeré kọ́ labiyamọ ń jẹ lórí ọmọ tọ́jú mi ìgbà yìí ọmọ àbẹ̀rẹ̀ lọ́wọ́. ṣùgbọ́n gbogbo agbára lèmi náà sá láti lè jẹ́ kẹ́rin náà tó lòun ẹ̀ gbádùn ẹ̀ lọ́wọ́. ẹ̀rọ abẹ́rẹ́ lọ́wọ́. sì lọ́ọ́ ti ṣe tán. ó dá mi lójú ó dá mi lójú mo ti ṣe tán bàbá èmi náà ṣe tán láti jẹun nínú àwòtán ganran bí àwọn ẹlẹgbẹ́ mi èmi náà fẹ́ máa dán láwọ̀ bí àwọn tó kù mi bàbá gbogbo ohun tó bá gbà ní kẹ́ bá mi ṣe. àyà rẹ ti gbé báyìí. àyà mi ti le. ẹ sọrí ìdí tí mo fi ń sọ gbogbo èyí fún ọ <laughs> kì í ṣe pé kí n bẹ̀rẹ̀ iṣẹ́ tán <laughs> kọ́ wa ní kinní kan tó ṣe kinní kan <laughs> bí wọn ò bá ní tọ̀ ọ́ yà wèrè ni. Mm ṣetán bàbá. ọ̀dà ẹ̀yin tó láyé mo dé o ẹ̀yin tó láyé mo dé o ẹ̀yin aparamáragun olókìkí òru ajígini arìngini arìngìnìngìnì wọ́jà hmm. ẹ̀yin arúgbó aṣọ mọ́ balẹ̀ hmm. mo dé ẹjẹ́ ojú mi ṣe o bá a ti ṣe tolúgbọ́n tó jẹ́ fọlúgbọ́n tá a ṣe tàrẹ̀sà tó jẹ́ fàrẹ̀sà tí mo ṣe tọ̀rọ̀gùn léèlà tó jẹ́ fọ̀rọ̀gùn léèlà ẹ jẹ́ kí ti jayé ọlá yìí ẹ jẹ́ ojú mi ṣe o ẹlẹmọlíjàn ẹlẹmọlíjàn ìjàn ìjàn wọ̀ràn àkọfọ́rùn lọ́lọ́ fọ́rùn jẹ́jọ́ ẹlẹmọlíjàn ẹlẹ́wọ̀nrín ẹlẹ́wọ̀nrín ní ṣe èyí ajé alẹ́lẹ́ àdéjìn òrùlù kùtùkùtù gbogbo wọn àjírán ifá ní kí ló dé ọ̀run mi làmú ní èyí ti ṣe ọ ní ajé ló ń lọ sí gbèrè òkun ajé ẹyẹlé ti lè lu àárò kún ẹyẹlé ti lè lu àárò sà ajé wá fi lé èmi ṣe jòkó ajé kọ́ wá fi lé e jayé ọláṣẹ́bùjòkó ẹ̀yin àgbààgbà lúfẹ̀ ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún aṣọ ajé ni mò ń béèrè. bí mo ti ṣe fọlúgbọ́n tó jẹ́ fọlúgbọ́n bá a ti ṣe fárẹ̀sà tó jẹ́ fárẹ̀sà bá a ti ṣe fọ̀rọ̀gún léèlà tó jẹ́ fọ̀rọ̀gún ọyẹ ẹgbẹ́ ojú mi ṣe aṣọ ajé ni mò ń béèrè. ẹ ṣe wo ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ̀yin ni mo bá ẹ̀mí náà ni mo wá. jayé ọlá Eh, mo sọ fún ọ wípé <laughs> iṣẹ́ ajé tí wọ́n ṣe fún ọ ó nira díẹ̀. àbí ẹ̀hún ló ti ń rí. wo mi <laughs> bí iṣẹ́ ajé rẹ ti nira tó mm, lówó rẹ ó bùyọ tó hmm. yóò ju tàwọn tó kù ẹ lọ èmi mo sọ bẹ́ẹ̀ ńgbà. sọ́ọ́rí bó ti wà yìí hmm. wọ́n wàá máa mú lọ lé ìyá tó sọ lọ́kọ rẹ wá sáyé ọ lọ dàbò bóyá yín sùn ní o bóyá kò sùn ìbáàjì ojú oorun ló ti dàbò bó bá ti rọ̀ ọlọ́run ni o ti ṣe dàbò bó bá ti dàbò lórí ẹ̀hún ìwọ ọmọ mú padà wá bá mi. kí n dàbò yá mi <laughs> ló bá tán. Ah. owó rẹ bá dé òkìkí rẹ bá búyọ ah. wo mi sọ ọmọ kárú náà àwọn gbọ́ ẹ bọ́mọdé ọ̀bà bá tàn yóò bá lọ́pàá owó rẹ̀ ju ti kánú lọ lọ. ó ti ṣiṣẹ́ bàbá mo dúpẹ́ ẹ ṣé bàbá ẹ ṣé bàbá o. ọmọdé ò mọ òògùn. Michael Olúṣẹ̀gun yára sọ̀kalẹ̀ wá lóyìn níṣẹ́gun rẹ máa ṣe dúró pẹ́ mọ́ olúwa ṣẹ́gun fún wa ọlọ́run ṣọ̀kan ṣẹ́gun fún wa ọlọ́run àánú ṣẹ́gun fún wa ẹ̀yin lọ́bọ̀ olùṣẹ́gun olúwa ṣẹ́gun náà olúwa ṣẹ́gun náà tábàárí ogun kógun. ọlọ́run ṣàánú fún mi bá mi ṣẹ́ láṣẹ wọlé wọ́n jẹ́ kó mọ mi lórí ṣe tó lè wà níbi kọ̀kọ̀ ó yẹ ẹsẹ̀ ó yẹ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀. bàbá ràn mí lọ́wọ́ jẹ́ kó jẹ́ èèyàn kó lè tọ́jú mi ìbá ìjọba ìdílé bàbá ẹ̀ kódà kó ṣubú ìdílé ìyá ẹ̀yìn ìyá ẹ̀yìn ọlọ́run ó yá ìgbà dá. ọlọ́wọ́ àgbà pásítọ̀ ní kókó ìmọ́lẹ̀ ìfún mi kò kẹ̀ ṣàdúrà sí i mi ìgbàgbọ́ olówó jayé ọláyé owó àrí o. ọlọ́run ṣẹ́gun ọṣẹ́gun fún wa ọlọ́run ṣẹ́gun ọṣẹ́gun fún wa bàbá ní gbogbo ogun kógun tí ò fẹ́ jẹ́ ká ṣe rere ogun ìdílé ìyá ogun ìdílé bàbá ogun ọkọ ogun ọ̀rẹ́ ogun àyè olú ẹṣẹ́gun náà olú ẹṣẹ́gun náà tábà rí ogun tí ò dá olú ẹ̀rọ aṣẹ́wọlẹ̀ olú ẹṣẹ́wọlẹ̀ ẹ̀yin lọ bọ́ olùṣẹ́gun. ọlọ́run ṣàlùyọ̀ bàbá ṣàlùyọ̀ àgbẹ̀jọ́ ẹ̀jẹ̀ ìdíje ọkùn lórí o. ọlọ́run àná ṣẹ́gun fún wa ọlọ́run ṣẹ́gun ẹ sí ní ṣẹ́gun náà olú ẹ èyí la pè ní sọ̀kalẹ̀ ó yẹ wá kẹ ṣẹ́gun fún wa ẹ wá kẹ ṣẹ́ ogun náà tábà rí gbogbo ogun olú ẹ fún wa olú ẹ fún wa olú ẹ dára lára jésù kristi ká lè yìnyín ká lè gbìyànjú ga gbogbo aṣọ ìṣẹ ọlọ́run bá mi gbọ́ nínú ayé ẹ̀ yẹ kó tó mi tọ́jú àmì àmì àmì lóko sùn sùn gbalaja kò sùn káàkà kò fẹ̀gbẹ́ sùn kò sì dàyàdélẹ̀ sùn rókò tó ṣe o kó má bàa dẹ̀bi a ní kò rókò tó ṣe o kó má bàa tìka bá mọ̀ mẹ́nu. ọlọ́run wájú kan jùlọ. dèrè ọmọ kan tó ṣẹlẹ̀ yíyá wàá bá mi lọ sọ́dọ̀ wàá wá wọn lọ tó bá ti wá bá wọn ẹjọ́ máa bọ̀ níbẹ̀ but tí bá dọ́dọ̀ wọn tí mi bá bá wọn lẹ́kọ̀ọ́. tó bá dọ́dọ̀ wọn tí o bá bá wọn pátápátá ẹ̀ á jẹ́ pé ìbàyìí náà ni wọ́n wá tàbí kí n ti rí nọ́mbà wọn pé ṣé bí ọ̀dẹ́ ni fóònù wọn má dé pé nọ́mbà ẹ̀. ok ìdẹ̀rí yẹn sọ jẹ́ kí n try láti débẹ̀. máa lọ bọ̀ wọ́n sí. má pẹ́ o ẹ̀yìn ọ̀rẹ́ jọ má bìí sapá bàbá lé ẹ ti ẹ̀sìn ìwọ ni kí n bọ́lẹ̀ wo gbóbi n ta bá wá wà very important ṣó ti yẹ. àwọn ètí a máa ń sọ yẹn a bá sọ níta ṣó níta bá wá lé mi wà very important kí ló ṣe ẹni pè mí nísìnyí kí ló ń tó pé ẹ̀ wọ́n sọ̀rọ̀ ni wọ́n sọ̀rọ̀ ni bàbá òkúra. ìwọ ni ìta bá wà mo mọ ń ta bá wá mo mọ ń ta bá wá.

mo bá tọ̀ sọ mo bá tọ̀ sọ nísìnyí. ikú wẹ̀ ní sùúrù. ikú wẹ̀ ní sùúrù. ikú wẹ̀ ní sùúrù. ẹ̀ẹ́dẹ́gbẹ̀tẹ̀ mi sọ fìfì yìí. báyìí ní ọ̀tọ̀ ikú sì lọ. ikú sì mọ̀ yẹ kí bàbá kú ní ìlú sọ. bàbá wẹ̀ ní ìdájọ́ ikú wẹ̀ ní ìdájọ́ ikú àwọn olùkọ́ ìlú ìlú ìṣẹ̀lẹ̀ àwọn ìlú ìṣẹ̀lẹ̀ ìwọ náà yẹ ẹ̀kọ́ ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ìwọ náà yẹ ẹ̀kọ́ mi ò lè ṣe é mi ò lè ṣe é mi ò lè ṣe é adúrú ìyà tí ajayé jẹ lórí mi ṣáwọn onírú eléyìí wá tọ́ sí mi ò lè ṣe mi ò lè ṣe ẹ ti bá tiẹ̀ ṣe tí bá lówó ọ̀hún náà torí ta ni mo ṣe fẹ́ lówó ṣébi torí ìyá jayé náà ni tí bá lówó ọ̀hún tán nìsín ta ni mo fẹ́ náwó ọ̀hún fún ṣé nu sàárè ni màá ti wá lọ máa náwó fún ìyá jayé ni kò lè wọ̀ kò lè wọ̀ kò lè ṣe kò lè ṣe ah, ah, ìyá jayé. hello. hello mr Jaiye era, sir. hello ẹ era ra màá. ẹ mọ́ mi ló ní pé kí n church yín pé àwọn wà Ah, church pé kẹ́ máa ah church ni mọ́mì wà ah, ẹ ṣeun gidi gan ẹ èmi náà ti pè nọ́mbà wọn kò sir. hello ẹ ah, mọ̀ ń bọ̀ ń bẹ̀ ẹnìyàn ò ní káàdì ló máa olùṣègùn olùṣègùn ní bàbá ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ní ọmọ olùṣègùn ní mẹ́ta lọ́kọ olùṣègùn ní mẹ́ta lọ́kọ olùjáde olùjáde olùjáde ní bàbá ní bàbá olùjáde olùjáde ní ọmọ ní ọmọ olùjáde ní mẹ́ta lọ́kọ olùjáde ní ẹ̀yìn. bó ṣe ń jìyà lórí ọmọ ó jìyà títí títí ó gbàwẹ̀ títí títí kó lè dá fún ọmọ ni ẹ wò ṣẹ́ ẹ wojú ayé ẹ wò ṣẹ́ o ẹ wojú ayé ọmọ mi yé. jìyà lórí ọmọ ó jìyà títí títí ó gbàwẹ̀ títí títí kó lè dá fún ọmọ ni ẹ wò ṣẹ ẹ wojú ayé ẹ wò ṣẹ o ẹ wojú ayé ọmọ mi. bó ṣe ń jìyà lórí ọmọ ó jìyà títí títí ó gbàwẹ̀ títí títí ó lè gbà fún ọmọ mi ẹ wò ṣe ẹ lójú ayé. jẹ̀rẹ́ nù ìyá Jayé kí ló ṣe yín ọ̀rẹ́ gbà ìyá Jayé kí ló ṣẹlẹ̀ ìyá Jayé ọ̀tọ̀ ni tí mo fẹ́ sọ fún ìyá Jayé ọ̀rẹ́ gbà ẹ̀jẹ̀ ìyá Jayé òbí ni ẹjọ ìyá Jayé oríire ti dé ìyá Jayé ẹlẹ́ máa pọn omi sẹ́yìn ìyá Jayé ẹjọ ẹjọ tó yọ lọ ìyá Jayé wojú mi èmi ni Jayé ló ń bá yín sọ̀rọ̀ àmì ìyá Jayé ẹjọ tó yọ lọ ẹ̀mí ni sẹ́yìn lọ ìyá Jayé yé yé àmì àmì alágbára alàgbà yẹ ìyá ìjà yẹ jọ. Praise the Lord. Wọ́n mi wá. Mo gbà ládùúrà yìí pé òun tó lọ́wọ́ ti ṣẹ́ kò tún ní gbérí náà. Ṣùgbọ́n wọ́n mi olúwa fi àwọn nǹkan hàn mí tó lágbára. Tó jẹ́ pé mo rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ó dàbí pé ẹ̀yin ni ẹ̀ ń fa wàhálà sínú ayé arákùnrin yìí bóyá ẹ mọ̀ ni àbẹ́ ò mọ̀ ni ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ah, alàgbà kẹ máa wo kò dẹ̀ rí bẹ́ẹ̀ o ẹ wo ọ̀rọ̀ ọmọ àjọmọ ni mo ṣe o ṣe rí ìjà yọ látẹ̀wọ̀ pẹ̀lú mi yìí òun nìkúnlẹ̀ mi kọ̀ọ̀kànlá kùdìẹ̀pẹ́ náà pé níṣẹ́ báyìí ló wà tí bàbá ẹ̀ ti fàyè sílẹ̀ wọ́n wò wípé kí ni irú ilé yìí ẹ wọ́n á di ọkùnrin bá lálẹ́ rò aláìdí àlá tó bà mí lẹ́rù gan ọmọ ṣàánú kí n mọ́ wà ní kòtò tó bá ti bẹ̀rẹ̀ èmi náà bá gbé gbèsè mo bá mú kan kéjì ògbókò aláwo lọ ọ̀dọ̀ oníṣègùn tí mo wá lọ níjọ́ náà lọ wípé kí wọ́n ṣàánú mi pé kó má jẹ́ kí nǹkan kan ṣe ọmọ ọmọ mi lọ́wọ́ aláwo yẹn ló sọ fún mi wípé àfikún òun bá mi pín níyà pẹ̀lú àwọn ẹgbẹ́ tó ń dà láàmú ó tún alàgbà ń tẹ̀mí ṣe nìyẹn o. praise the lord mọ́mì ohun gbọ́n ni mò ń sọ ṣé ẹ rí nígbà tí wọ́n bá lé ènìyàn ní emèrè tàbí ọ̀run tí ènìyàn dẹ̀ fẹ́ yà wọ́n a ò gbọ́dọ̀ máa lo ohun dúdú láti fi ya ohun funfun tí a bá fẹ́ yà wọ́n a gbọ́dọ̀ sàtọ̀ ọlọ́run wa ni ẹni tó fẹ́ báyìí yà wọ́n nígbà yẹn ó ti lo ohun dúdú eh, jáyé tí mò ń wò yìí ó ní àwọn áńgẹ́lì ìbùkún tí wọ́n fẹ́ràn ohun dúdú ṣùgbọ́n bí ẹni tẹ́ ẹ pè bí ó ṣe ń lo ohun dúdú láti yà òun pẹ̀lú èmèrè ó ti lé gbogbo àwọn áńgẹ́lì olùbùkún tí a yàn tí arákùnrin ó ti lé wọn lọ pátápátá èyí ló fa wàhálà tí ó wà nínú ayé arákùnrin láti ọdún yìí wá ṣùgbọ́n àti gbàdúrà olúwa sì ti ṣẹ́gun bí wọ́n ṣe wọ́n dẹ̀ ṣe bínú tó ló jẹ jẹ́ kí wọ́n ti ọwọ́ bọ̀ yìí náà lójú òun ló fà á tí ẹ fi wà báyìí. ṣùgbọ́n lẹ́yìn àdúrà olúwa ti ṣẹ́gun ó kàn yà mí lẹ́nu wípé a máa ń lo ohun dúdú láti ya ohun funfun ni ó yẹ kí a máa sọ sátọ ọlọ́run wá tí a bá fẹ́ yà wọ́n èmèrè ni o ẹgbẹ́ ọ̀run ni o tí a bá fẹ́ yà wọ́n ṣùgbọ́n mo gbàdúrà yìí pé gbogbo ogun tó lọ àṣìṣe kò ní gbére mọ́ òun torí pé àdúrà tí a gbà òun yóò fa ohun òbùkún ohun rere tí ó ti ń ṣẹlẹ̀ nínú ayé ìjà nísinsìnyí nítorí ìdí èyí ẹnikẹ́ni tó bá fẹ́ máa ya ẹ̀mí rẹ̀ tàbí ẹni tó ní ẹgbẹ́ ọ̀run wọ́n gbọ́dọ̀ wà very very careful àìwà very careful wọn wọ́n ti bà ọ̀pọ̀lọpọ̀ ayé ọmọ jẹ́ wọ́n ti bà ọ̀pọ̀lọpọ̀ ayé ènìyàn jẹ́ wọ́n ti lé ọ̀pọ̀lọpọ̀ guiding angel àwọn áńgẹ́lì olùbùkún wọ́n ti lé jìnnà sí àwọn ènìyàn ṣùgbọ́n tá a bá fẹ́ yà wọ́n a gbọ́dọ̀ sàtọ̀ ọlọ́run wá kí a fi ohun tuntun kí a fi tọ ohun tuntun àdúrà mi ni pé gbogbo àwọn áńgẹ́lì olùbùkún tí wọ́n ti lé lọ lára àjáyé wọn yóò padà wá ṣùgbọ́n kí wọ́n tó padà bọ̀rọ̀ àjáyé gbogbo ohun tí ẹ bá fẹ́ máa ṣe nísinsìnyí ẹ gbọ́dọ̀ máa lo orúkọ mọ́mì tàbí orúkọ dádì títí àwọn áńgẹ́lì náà yóò fi padà wá ṣùgbọ́n make sure kó tọ́jú màmá dáradára tọ́jú wọn dáadáa pẹ̀lú ohun gbogbo tó bá fi lè mọ̀ kó o fi lè tọ́jú wọn kó o tọ́jú wọn olùwà ràn ẹ́ lọ́wọ́. mo gbà ládùúrà yìí pé àwọn áńgẹ́lì tí a ti yàn tí ọ láti òde ọ̀run wọn padà sọ́dọ̀ rẹ̀ àwọn áńgẹ́lì olùrànlọ́wọ́ tí olúwa ti yàn tí ọ yóò padà sọ́dọ̀ rẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run ẹ̀ máa gbórúkọ yín ga